ẹ káàbọ̀ padà sórí ètò yín ètò wa alihikima alihikima ètò akọ́nilọ́gbọ̀n ètò akọ́nilóye ètò akọ́ni ní mímọ̀ ètò tó ń ṣàlàyé fún wa nípa àwọn ètò tó yẹ ká máa ṣe nínú ẹ̀sìn Islam gbogbo ẹni àwọn bàbá wa fọdọ́lá Sheikh Muhammad Kamil eh, Muhammad Awal Garu náà ni wọ́n ti ṣe lálàyé fún wa lénìí láì pé ọ̀rọ̀ nípa family planning náà la bẹ̀rẹ̀ wọ́n ní àlè plan family láì jẹ́ pé àárí ìpìlẹ̀ family gangan ìdí nìyẹn tí bàbá fi bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yẹn láti bi tí láti kúnkùnú láti mú wọn fi mú láti bá ká tó fẹ́yàwó irú ìyàwó tá a lè gbọ́dọ̀ fẹ́ àti bá ti tó tí ìyàwó fi dénú ilé wa gbogbo eléyìí ni islam kọ́ wa torí pé islam ò yọ kìnnìkan sílẹ̀ láì mójútó nú ọ̀rọ̀ gbèsè ayé wa islam kọ́ wa látòrí tẹ́tí lórí ìtẹ́ni kódà bá ti sìnkú bá ti ṣe gbogbo ẹgbẹgbẹ ní islam kọ́ wa kódà níjọ́ ṣẹlẹ̀ sí wa nù sàárè gbogbo ìlànà kúránì ti yanjú gbogbo ìlànà níbà muhammadu ti yanjú kọ́lọ̀ mọ́sàbà amúládàá rẹ̀ ìkẹ́ ọlọ́run ọlọ́run bá níbà muhammadu tó jẹ́ olùkọ́ àgbà tó kọ́ wa ní gbogbo àwọn ẹ̀kọ́ wọ̀nyí hmm. ṣùgbọ́n lẹ́yìn èmi náà tó fi ń kàn sí gbogbo ẹ̀yin tí ẹ jẹ́ olólùfẹ́ Ọlọ́run tẹ́yìn náà bá wo àsìkò yẹn rí i pé ó kéré púpọ̀ àwọn bàbá ọ̀rá yìí nara tán kò sí ní tọ́fà ju pé ẹnu wọn bá àsìkò tí a ní náà ni à ń lò gbogbo ẹ̀yin tẹ́yìn sọ fún wa pé àgbàdùn dáadáa kéré wọn àwọn tí sọ tán níjẹ́ ààyè wà fáwa láti jòkóó láti ṣètò ṣùgbọ́n kí ló kù owó kẹ́rin bá ti gbówó wá ètò di wákàtí kan nù gbogbo ó lè máa farabalẹ̀ gbádùn gbogbo àwọn topics tí wọ́n bá bàbá ń treat wọn ò ní máa treat treat topic ẹ̀yọ̀ kan láàrin ọ̀sẹ̀ méjì mẹ́ta ọlọ́run ọgbàdo ẹnìkan kan wa ọlọ́run Muhammad lọ́dọ̀ ọlọ́run ṣùgbọ́n ká má gbà wí gbogbo nǹkan tí wọ́n bá wa sọ pàtàkì jù ọ̀rọ̀ nípa bàbá fẹ́ fẹ́yàwó anábà Muhammad sallallahu alaihi wasallam ó ní tunkahu al-mar'atu li arba'i li jamaliha وحسابها ومالها ولدينها وأن فاصبر بذات الدين تربت يداك Ànábì ni wọn a máa fẹ́yàwó àwọn èèyàn a máa fẹ́ bẹ́ẹ̀ purpose táwọn ẹlòmíì máa fi toast obìnrin táwọn fi sọ pé lágbájá mo fẹ́ fẹ́ lágbájá mo fẹ́ fẹ́ ọ̀nà mẹ́rin ló pín sí Ànábì láwọn ẹlòmíì wọn a máa wo obìnrin pé obìnrin yìí ah ọmọ ní ẹwà o ah ọmọ náà máa da púpọ̀ o ẹlòmíì torí ẹ̀ ni wọ́n máa fi dààmú àlàáfíà rẹ̀ lórí obìnrin ẹlòmíì kí ni ó wò lára ẹ̀ ẹlòmíì ò wo owó ọmọ yẹn ní owó ó ṣe ṣùbàjẹ́ ọmọ ọlọ́lá ni ọmọ olówó ni ọmọ onípò ni lágbájá ni bàbá ẹ̀ ẹlòmíì àwò yíhun àfìfẹ́ wàlhásàbíà ẹlòmíì àwò ẹbí ẹbí lágbájá lẹbí ẹbí tàmọ̀dù ni mo bẹ́ bí lágbájá tán mo bẹ́ bí tàmọ̀dù tán hmm. ẹbí lẹlòmíì owó ló fi fẹ́ bẹ́ẹ̀ ẹlẹ́kẹrin ni ẹ̀sìn ẹ̀sìn ẹlòmíà wo obìnrin mi pé ah obìnrin yẹn àsàlátù nasfat mo ti pàdé ẹ̀ kọ̀ríbù mo ti pàdé ẹ̀ àsàlátù alimuhisi mo ti pàdé ẹ̀ mo pàdé ẹ̀ ní tahajud congregation olúwọlé ọgbà bẹ́ẹ̀ mo ti pàdé ẹ̀ mo pàdé ẹ̀ lẹ́yìn àsàlátù olúwọlé ọgbà bẹ́ẹ̀ mo ti pàdé ẹ̀ tẹ́lómi ń wònú mo biri tó máa borí a máa lo jab a máa lo gbá a máa la náà mo fi fẹ́ mo máa ń pàdé ẹ̀ mọ́sálásí àjọ máa ń gbàwẹ̀ tàtà wà ní àjọ máa ń pàdé nu tafsir ẹlòmíà ń du obìnrin torí ẹ̀sìn àfìfẹ́ àdébìwá mú ọ wá fún wa wípé fásitì bàtà ti dèèdè ṣùgbọ́n tí wọ́n bá fẹ́ẹ́ fẹ́yàwó ń tiẹ̀ o èyí tó bá lẹ́sìn ni kí wọ́n wá o mọ́ hmm. wá owó torí owó a máa tán mọ́ wá ọlá ọlá a máa tán kódà mọ́ wá fámìlì fámìlì fámìlì tó dáa lónìí ó lè di fámìlì tí wọ́n máa padà sọ lókù lọ́la o hmm. àwọn àwọn fámìlì kan bẹ tó ẹkú tẹ́lẹ̀ tẹ́lẹ̀ èèyàn ni wọ́n táyé mọ̀ wọn pé ah fámìlì lágbájá kwai ṣùgbọ́n nígbà tó yá tí gbogbo nǹkan tún yí padà fún wọn wọ́n di wọ́n di dàkudà lójú ọmọ aráyé ayé ọ̀fẹ́ gbórúkọ fámìlì wọn mọ́ ó lè yí padà fún yàn bẹ́ẹ̀ kódà ẹwà náà máa bàjẹ́ ẹni tó lẹ́wà lónìí lè padà ní tí ò lẹ́wà mọ́ lọ́la ó lè lásìdẹ̀ǹtì kéyin kú gbé yín iwájú ọyọ dànù ó lè lásìdẹ̀ǹtì kú gbó kójú ó ti dà ó lè lásìdẹ̀ǹtì kẹsẹ̀ ọ̀kan ẹwà lè bàjẹ́ ṣùgbọ́n kí ni kì í bàjẹ́ òun náà ni ẹ̀sìn ṣùgbọ́n ẹ̀sìn kì í bàjẹ́ lànà fásitì fàdúgbò ti dì yìí tó lẹ́sìn ni náà ni kí wọ́n wá kò fẹ́ kọ́lọ́wọ́n sàmọ́nà ẹnì kọ̀ọ̀kan wa ọlọ́run nàbí lọ́dọ̀ ọlọ́run níjà sì fẹ́ o fámìlì wa náà ọlọ́run níjọ́ dàrú ọlọ́run nàbí Muhammad lọ́dọ̀ ọlọ́run la hawla wala quwwata illa billahi al-ali al-azim. ẹ̀ẹ̀kejì hmm. tí mo wá fẹ́ fi kún ọ̀rọ̀ mi lénìí òun náà nípa Ramadan Ramadan ní ń wò wá lọ́ọ̀kan làwọn náà ń wò yìí Ramadan náà mà ti dé o Ramadan ti dé o wọ́n fàsìkò yìí kàn sí gbogbo ẹ̀yin onídídùn ẹ̀yin ọlọ́rẹ̀ẹ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ wa lórí Orísun tó yẹ pé ẹ̀ lè ṣe ká má wo gbogbo àwọn ètò wa Orísun ti wá gbá ètò ńláńlá kan kalẹ̀ fún Ramadan ọdún yìí wọ́n ti gbá àwọn àsìkò kan kalẹ̀ wọ́n dìídì pè mí ni pé ọwọ́ àdúrà oníhìn mùsùlùmí ni ọ̀wọ́ làáfà láàrin wa nǹkan sáwọn èèyàn rẹ a ti gbá àwọn àsìkò kan kalẹ̀ fún yín fún Ramadan tí ń bọ̀ wá yìí lówó tí ò ní gajara lọ lágbára ọlọ́run nínú Ramadan ọdún yìí tẹ́ ẹ bá ní tẹ̀fsíìrì tẹ́yìn náà ń ṣe tẹ̀fsíìrì mọ́ṣáláṣí yín tẹ́ ẹ fẹ́ ká máa kọ́fà rẹ̀ káàdẹ̀ máa sọ rẹ̀ tí Ramadan ó fi tán wàláhì ayé ẹ wà àwọn ọ̀gá wa ti fún mi ní yọ̀ǹda ẹ̀yin ló kù sí lọ́wọ́ o bẹ́ẹ̀ bá ní wáàsí alẹ́ tẹ́ ẹ ń ṣe ojoojúmọ́ tẹ́ ẹ fẹ́ káwọn yẹn máa mọ̀ ká máa gbé e sórí afẹ́fẹ́ àwọn ọ̀gá wa ti ní ó ti yá tẹ́ ẹ bá ti ló ti yá yín ẹ̀yin tẹ́ ẹ mọ̀ pé tọ́ ẹ fẹ́ ṣètò ìrun pípé ni bó ṣe pípé ti sàárì lẹ fẹ́ ṣe ni ó sì ọ̀run pípẹ́ ti sínú ẹ fẹ́ ṣe ni ẹ máa gbé bọ̀ iléeṣẹ́ Orísun àti rẹ́dì fún yín gbogbo ẹni tẹ́ ẹ máa wá ń kẹ́bù fún wa lórí ètò Ramadan Kareem tá a máa ń ṣe ní sáàrì látàgùn márùn sagun mẹ́fà ìyẹn náà tún bẹ̀ẹ̀ sẹpẹ́ lọ wà àwọn ọ̀gá wọn fọwọ́ kan rárá wọn ní Ramadan kerim yẹn kó máa lọ bẹ́ẹ̀ ah Allah akbar bàbá Fẹ́mi Adéríbigbé Ọlọ́run níjọba jẹ fún wọn láéláé àti gbogbo àwọn ọ̀gá wa tí wọn kó mara tí wọn jọ ń ṣètò nínú iṣẹ́ ń wọn ò fi àyè lẹ̀ fún pé ẹlẹ́yàmẹ̀yà abẹ́lẹ́sìnbẹ̀sìn nínú ibi rárá gbogbo apátápátá ọ̀kan náà ni wa gbogbo àlàjọ ń ṣe papọ̀ ọlọ́run ní balẹ̀-iṣẹ́ náà jẹ́ so tó bá wá rí bẹ́ẹ̀ Ramadan Kareem tọdún yìí a fẹ́ ẹ̀bùn kó tún ju ẹ̀bùn lọ o a fẹ́ kẹ́bùn ó bò wá ń bí dàrú gbogbo ẹ̀yin tẹ́ ń ta sọ ẹ pè mí ẹ tètè pè mí màá wá bá yín ẹ̀yin tẹ́ ń ta gbọ́dọ̀ ẹ̀yin tẹ́ ń ta lẹ̀ a ilẹ̀ a ilé a mọ́kà afẹ́ afẹ́ amẹ́ríkà ní ọba lamẹ́ríkà kó mu wá kótó ẹni tó bá jẹ amẹ́ríkà ọ̀sẹ̀ báwọn yẹn ń jẹ lọ́tìrì ẹ fún ẹ̀wọ̀n amẹ́ríkà kọ́ lọ sí kọ́ lọ sí kọ́ọ̀sì oṣù mẹ́fà mẹ́rin àwọn ara ẹ̀ náà ni lágbára ọlọ́run ṣáà láò tá a bá ti ń béèrè béèrè táwọn yẹn bá ti ń dáhùn báyìí á kó ẹ̀bùn yẹn fún wọn ni ẹ̀yin tẹ̀ ẹ̀dẹ̀fẹ́ so onígbọ̀wọ́ náà nínú àwọn ètò náà abala àkọ́kọ́ ni abala kejì abala kẹta ni abala kẹrin ni à ń retí yín ẹ sáàtì pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi àbẹ́ẹ̀lẹ̀ kí mọ́tò iná lẹ́yìn náà fẹ́ kówó lé lọ́sọ̀ọ̀sẹ̀ lẹ́fẹ́ ká máa da yín mọ̀ ẹ pè mí orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ máa pè mí sí náà ni 080 230 550 86 080 230 550 86 lágbá ọlọ́run tẹ̀ bá ti pè mí màá dá yín lóhùn orúkọ mi nàlá hajj abdulkadir yusuf ọba ọwọ́ àdúrà a máa lọ lónìí tó bá dijọ́ mẹ́jọ inṣàlá a tún máa pàdé lórí ètò yín ètò wa alihikima ọlọ́run ní sí jimoh tó ní lákìmọ̀ fẹ́ni kọ̀ọ̀kan wa o ma asalaam wa ilà liqa.